ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní òun ni àjíǹde a ó kà láti inú ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlélógún sí ìkẹrìnlélógún. Si ó kà báyìí wípé ṣùgbọ́n kì í ṣe ẹ̀dá ayé nìkan ló ń jẹ̀rora àníṣe àwa fúnra wa tí a ti rí ẹ̀mí ọlọ́run gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn rẹ̀ àkọ́kọ́ à ń jẹ̀rora lọ́kàn wa bí a ti ń retí àkókò tí ọlọ́run yóò pè wá lọ́mọ rẹ̀ tí yóò sì dá gbogbo ara wa nídè nítorí ti ìrètí yìí ni a fi gbà wá là ṣe bí ohun tí a bá ti fojú rí ti kúrò ní ohun tí a ń retí àbí ta ni tún máa ń retí ohun tí ó bá ti rí. lẹ́yìn ìgbà tí Lara ti lo àlùyọ ju bí òun fúnra rẹ̀ tilẹ̀ ti lérò lọ tí ó sì bẹ̀rẹ̀ sí ní ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọlọ́lá àti olówó àwọn ẹni tí kò bẹ̀rù ọlọ́run tàbí mọ ọlọ́run rárá ó bẹ̀rẹ̀ sí ní ní iyèméjì nípa ìgbàgbọ́ rẹ̀ nítorí wípé ìgbàgbọ́ rẹ̀ wà lórí ìpìlẹ̀ tí kò ṣe déédé gbogbo ìrètí àti ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú olúwa wà fún ohun tí ayé yìí àti ohun tí ọlọ́run lè fúnni ṣùgbọ́n bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹni tí ó ní ọlá àti ọrọ̀ jùlọ tí kò tiẹ̀ sì bìkítà fún ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ fẹ́rẹ̀ di ohun tí kò wúlò nígbé ebérù orí kẹfà ẹsẹ̀ kìíní àti ìkejì a rí wípé àjínde nínú òkú jẹ́ ohun kan pàtàkì nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ wa nínú ìgbàgbọ́ ti kìrìsìtẹ́nì tí ẹ̀kọ́ yìí tí kò bá jẹ́ eléyìí tí onígbàgbọ́ ní òye rẹ̀ ní pípé ní àwọn àkókò kan ní ìgbé ayé rẹ̀ àti ní ìrìn àjò ìgbàgbọ́ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní ní irú àwọn ìdojúkọ àti iyèméjì tí Lára bẹ̀rẹ̀ sí ní ní. ẹ̀kọ́ nípa àjíǹde òkú fi yé ni wípé nígbà tí olúwa wa Jésù Kristi bá padà ara wa ìdìbàjẹ́ yìí yóò di ara àìdìbàjẹ́ àwọn tí ó ti kú nínú Kristi ni a kọ́kọ́ gbà sókè lẹ́yìn náà àwa tí a wà láàyè nínú rẹ̀ a ó gbà wá sókè pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà lónìí ṣe fi yé wa àjíǹde òkú yìí ó ní ohun tí yóò fi wá hàn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a ó rìn lórí ilẹ̀ ayé yìí pẹ̀lú agbára ńlá àti ògo tí ẹnikẹ́ni kò rí irú rẹ̀ rí a ó sì jọba lórí ilẹ̀ ayé yìí pẹ̀lú Kristi fún ẹgbẹ̀rún ọdún gẹ́gẹ́ bí ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà ti fi yé mi. ìgbà tí ìgbàsókè àti àjíǹde yìí bá ṣẹlẹ̀ ni gbogbo ìṣẹ̀dá pátápátá yóò rí ìdáǹdègbà kúrò nínú ìgbèkùn ìdìbàjẹ́ èyí ni ìdí tí ìkookò àti ọ̀dọ́ àgùntàn yóò fi lè sùn papọ̀ lórí pápá kan náà gẹ́gẹ́ bí ìwé àìsáyà orí kọkànlá ẹsẹ̀ ìkẹfà ti fi yé wa kò ní sí ẹranko búburú mọ́ bẹ́ẹ̀ ni àwọn ohun ìṣẹ̀dá gbogbo wọn ò ní bẹ̀rẹ̀ sí ní wu ìwà òdì eléyìí tí ó ń farahàn gẹ́gẹ́ bí àwọn ilẹ̀ rírì ìkún omi ìjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìrètí yìí gangan ó ní àti ìrètí wa ni ó wà ìfarahàn olúwa wa jésù kristi àti àjíǹde òkú ó ní ìrètí tí ó lógo tí a ní gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí ìwé títù oríkejì ẹsẹ̀ kẹtàlá ṣe sọ onígbàgbọ́ tí kò bá ní òye ẹ̀kọ́ yìí yóò ní ìgbàgbọ́ rẹ̀ lórí ilẹ̀ tí kò fìdí múlẹ̀ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí nígbàtí ìrètí tí ó ń mú ìgbàgbọ́ wa wà bá jẹ́ eléyìí tí kò fi ẹsẹ̀ múlẹ̀ ìgbàgbọ́ tí a ní pẹ̀lú kò ní lè dúró bẹ́ẹ̀ ni kò ní lè dúró níwájú nígbàtí àwọn ìpèníjà bá dé ẹ máa lọ lónìí kí ẹ máa rántí wípé ìfarahàn Jésù Kristi Olúwa àti àjíǹde òkú ìgbà yìí ni yóò tó hàn sí wa pé àwọn ẹni tí ó ń tẹ̀lé Kristi jẹ́ ọlọ́gbọ́n àdúrà olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé mi ní fífi ìjọba ọlọ́run ṣe àkọ́kọ́ ní orúkọ Jésù àmín àyọkà látinú bíbélì wa fún tòní kíka májẹ̀mú tuntun já láàrin ọdún túmọ̀ sí bí a ṣe ń ṣe ẹ̀dà yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní ìgbà yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti ìsìn ní dédé ìgbà yìí ní ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já a ó kà láti inú ìwé róòmù orí kẹsàn-án àti orí kẹwàá. róòmù orí kẹsàn-án òtítọ́ ni ohun tí mò ń sọ yìí n kò purọ́ nítorí kristi ni ó ni mí ọkàn mi tí ẹ̀mí sì ń darí sì jẹ́ mi lẹ́rìí pẹ̀lú pé ohun ìbànújẹ́ ńlá àti ẹ̀dùn ọkàn ni ọ̀ràn àwọn ènìyàn mi jẹ́ fún mi nígbà gbogbo mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí a sọ èmi fúnra mi di ẹni ègún kí a yà mí nípa kúrò lọ́dọ̀ Kristi nítorí ti àwọn ará mi àwọn tí a jọ jẹ́ ẹ̀yà kan náà ọmọ Ísírẹ́lì ni wọ́n àwọn ni Ọlọ́run yàn bí ọmọ rẹ̀ àwọn ni ó fi ògo rẹ̀ hàn fún àwọn náà ni ó bá dá májẹ̀mú tí ó fún ní òfin rẹ̀ tí ó sì kọ́ lọ́nà ẹ̀sìn rẹ̀ àwọn ni ó ṣe ìlérí fún àwọn ni irú ọmọ àwọn baba ńlá ayé àtijọ́ láàrin wọn ni mẹsáyà sì ti wá sáyé gẹ́gẹ́ bí ènìyàn ìyìn ni fún ọlọ́run ẹni tí ṣe olùdarí ohun gbogbo láé àti láéláé síbẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run ti kùnà pátápátá nítorí kì í ṣe gbogbo àwọn tí a bí sínú ìdílé Ísírẹ́lì ní ọmọ Ísírẹ́lì tòótọ́ kì í ṣe gbogbo àwọn tí ó jẹ́ ìran Abraham ní ọmọ rẹ̀ tòótọ́ nítorí bí ìwé mímọ́ ti wí Ọlọ́run sọ fún Abraham pé. àwọn ọmọ Ísákì nìkan ni a ó kà sí ìran fún ọ. èyí ni pé kì í ṣe àwọn ọmọ tí a bí nípa ti ara lásán ni ọmọ Ọlọ́run àwọn ọmọ tí a bí nípa ìlérí Ọlọ́run ni a kà sí ìran Abraham nítorí báyìí ni ọ̀rọ̀ ìlérí náà. nígbà tí mo bá padà wá ní ìwòyí àmọ́dún Sárà yóò ti bí ọmọkùnrin kan. èyí nìkan kọ́ Rèbékà bímọ méjì fún ẹnìkan ṣoṣo òun náà ni bàbá wa Ísákì ṣùgbọ́n kí a tó bí àwọn ọmọ náà àníṣẹ́ kí wọ́n tó dá ohunkóhun ṣe yálà rere ni tàbí burúkú ni Ọlọ́run ti sọ fún Rèbékà pé. èyí ẹ̀gbọ́n ni yóò máa ṣe ìránṣẹ́ àbúrò rẹ̀. báyìí ni Ọlọ́run ti ń ṣe ìpinnu rẹ̀ láti ayébáyé nígbà tí ó bá yan àwọn kan ó wá hàn kedere pé Ọlọ́run kì í wo iṣẹ́ ọwọ́ ènìyàn kí ó tó yàn wọ́n àwọn tí ó bá pinnu tẹ́lẹ̀ láti yàn ní í pè gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. Jákọ́bù ni mo yàn Ísáù ni mo kọ̀. kí ni kí a wá wí sí èyí kí a wí pé Ọlọ́run ń ṣe àìdára níbí rárá o nítorí ó sọ fún Mósè pé. ẹni tí mo bá fẹ́ ṣàánú ni n ó ṣàánú ẹni tí mo bá sì fẹ́ yọ́nú sí ni n ó yọ́nú sí. nítorí náà kì í ṣe gẹ́gẹ́ bí ènìyàn ti fẹ́ tàbí bí ó ti gbìyànjú tó ni ọlọ́run fi ń yàn án bí ó bá ti wu ọlọ́run nínú àánú rẹ̀ ni nítorí ọlọ́run sọ nínú ìwé mímọ́ nípa fáráò pé. ìdí tí mo fi fi ọ́ jọba ni pé mo fẹ́ fi ọ́ ṣe àpẹẹrẹ bí agbára mi ti tó àti pé kí ìròyìn orúkọ mi lè tàn ká gbogbo ayé. nítorí náà ẹni tí ó bá wu ọlọ́run láti ṣàánú a ṣàánú rẹ̀ ẹni tí ó bá sì wù láti dí lọ́kàn a dí i lọ́kàn wàyí ẹnìkan lè sọ fún mi pé tí ó bá rí bẹ́ẹ̀ kí ló dé tí Ọlọ́run fi ń bá ènìyàn wí ta ni ó tó ta kò ó pé kí ó má ṣe ohun tí ó bá wù ú. ṣùgbọ́n ta ni ọ́ ìwọ ọmọ ènìyàn tí o fi ń gbó Ọlọ́run lẹ́nu ǹjẹ́ ìkókó lè wí fún ẹni tí ó mọ̀ pé kí ló dé tí o fi ṣe mí báyìí? àbí amọ̀kòkò kò ní ẹ̀tọ́ láti ṣe amọ̀ rẹ̀ bí ó ti wù ú bí bí ó bá fẹ́ ó lè fi amọ̀ rẹ̀ mọ ìkòkò tí ó wà fún èlò ọ̀ṣọ́ bí ó bá sì tún fẹ́ ó lè mú lára amọ̀ kan náà kí ó fi mọ ìkòkò mìíràn fún èlò lásán bẹ́ẹ̀ náà ni ohun tí Ọlọ́run ṣe rí ó wù ú láti fi ìbínú àti agbára rẹ̀ hàn ó wá fi ọ̀pọ̀ sùúrù fara da àwọn tí ó yẹ kí ó fi ìbínú parun báyìí náà ni ó fi ògo ńlá rẹ̀ hàn pẹ̀lú fún àwọn tí ó ṣàánú fún àní fún àwa tí ó ti pèsè ọlá sílẹ̀ fún àwa náà ni ó pè láti àárín àwọn Júù àti láti àárín àwọn tí kìí ṣe Júù pẹ̀lú bí ó ti sọ nínú ìwé Hósíà pé èmi yóò pè àwọn tí kì í ṣe ènìyàn mi ní ènìyàn mi n ó sì pè àwọn orílẹ̀-èdè tí n kò náà ní ní àyànfẹ́ mi. ní ibì kan náà tí a ti sọ fún wọn rí pé. ẹ kì í ṣe ènìyàn mi mọ́ ni a ó ti pè wọ́n ní ọmọ ọlọ́run alààyè. àìsáyà náà kéde nípa ìsírẹ́lì pé. bí àwọn ọmọ ìsírẹ́lì tilẹ̀ pọ̀ bí iyanrìn òkun síbẹ̀ díẹ̀ péré ni a ó gbàlà nítorí ṣókí àti wéréwéré ni ìdájọ́ Ọlọ́run yóò jẹ́ lórí ilẹ̀ ayé. síwájú eléyìí àìsáyà sọ bákan náà pé. bí kò ṣe pé olúwa alágbára jùlọ dá díẹ̀ sí nínú àwọn ọmọ wa ni bíi sódómù ni àbá rí àbá sì dàbí gòmórà. kí ni èyí já sí ó já sí pé àwọn orílẹ̀-èdè tí kò bìkítà rárá láti wá ojú rere Ọlọ́run àwọn náà gan ni Ọlọ́run wá dá láre ó dá wọn láre nítorí wọ́n gbàgbọ́ ṣùgbọ́n Ísírẹ́lì tí ó ń lépa òfin tí yóò mú wọn rí ìdáláre gbà níwájú Ọlọ́run kò rí irú òfin bẹ́ẹ̀ nítorí kí ni wọn kò ṣe rí òfin náà ìdí ni pé wọn kò wá ìdáláre níwájú Ọlọ́run nípa ìgbàgbọ́ ṣùgbọ́n wọ́n gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn wọ́n bá kọsẹ̀ lórí òkúta ìkọsẹ̀ bí ó ti wà ní àkọsílẹ̀ pé mo gbé òkúta kan kalẹ̀ ní Síónì tí yóò mú ènìyàn kọsẹ̀ tí yóò gbé ènìyàn ṣubú ṣùgbọ́n ojú kò ní ti ẹni tí ó bá gbà á gbọ́. róòmù orí kẹwàá ẹ̀yin ará mi ìfẹ́ ọkàn mi àti ẹ̀bẹ̀ mi sí Ọlọ́run fún àwọn Júù àwọn ènìyàn mi ni pé kí a gbà wọ́n là nítorí mo jẹ́rìí wọn pé wọ́n ní ìtara láti sin Ọlọ́run ṣùgbọ́n wọn kò ní òye bí ó ti yẹ kí wọ́n sìn ín wọn kò tí ì ní òye ọ̀nà tí Ọlọ́run fi ń dáni láre nítorí náà wọ́n wá ọ̀nà ti ara wọn wọn kò sì fi ara wọn sábẹ́ ètò tí Ọlọ́run ṣe fún ìdániláre nítorí Kristi ti fi òpin sí òfin láti mú gbogbo ẹni tí ó bá gbàgbọ́ rí ìdáláre níwájú Ọlọ́run Mósè kọ sílẹ̀ báyìí nípa ìdáláre tí òfin lè fúnni pé. ẹnikẹ́ni tí ó bá pa wọ́n mọ́ yóò ti pa wọ́n rí ìyè. ṣùgbọ́n báyìí ni ìwé mímọ́ wí nípa ìdáláre tí à ń gbà nípa ìgbàgbọ́ pé. má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sọ́run èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀ tàbí ta ni yóò wọ inú ọ̀gbun ilẹ̀ lọ èyí ni láti mú Kristi jáde kúrò láàrin àwọn òkú ṣùgbọ́n ohun tí ó sọ ni pé. ọ̀rọ̀ náà wà nítòsí rẹ àní ó wà lẹ́nu rẹ àti lọ́kàn rẹ. èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ pé Jésù ni Olúwa tí o sì gbàgbọ́ lọ́kàn rẹ pé Ọlọ́run jí i kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí pẹ̀lú ọkàn ni a fi ń gbàgbọ́ láti rí ìdáláre gbà ṣùgbọ́n ẹnu ni a fi ń jẹ́wọ́ láti rí ìgbàlà ìwé mímọ́ sọ pé. kò sí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ tí ojú yóò tì. nítorí kò sí ìyàtọ̀ kan láàrin jù àti gíríkì nítorí ọlọ́run kan náà ni olúwa gbogbo wọn ọlá rẹ̀ sì pọ̀ tó fún gbogbo àwọn tí ó bá ń ké pè é gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa ni a ó gbàlà ṣùgbọ́n báwo ni wọn yóò ṣe ké pe ẹni tí wọn kò gbàgbọ́ báwo ni wọn yóò ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ gbọ́ báwo ni wọn yóò ṣe gbúròó rẹ̀ láìsí àwọn tí ó ń kéde rẹ̀ báwo ni àwọn kan yóò ṣe lọ kéde rẹ̀ láì jẹ́ pé a bá rán wọn lọ ó wà nínú ìwé mímọ́ pé. àwọn tí ó mú ìyìn wá máa mọ̀ ọ́n rìn o. ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó gba ìyìn yìí gbọ́ àìsáyà ṣáà sọ ọ́ pé. olúwa ta ni ó gba ohun tí a sọ gbọ́. ṣe bí ohun tí a bá gbọ́ ni à ń gbàgbọ́ ohun tí a sì gbọ́ yìí ni ọ̀rọ̀ Kristi mo wá ń béèrè ṣé wọn kò ì tí ì gbọ́ ni wọn kúkú ti gbọ́ nítorí a rí i kà nínú ìwé mímọ́ pé. ìró wọn ti dé gbogbo orílẹ̀-èdè àní ọ̀rọ̀ wọn ti dé òpin ayé mo tún béèrè àbí Ísírẹ́lì kò mọ̀ ni ẹ jẹ́ kí a gbọ́ ohun tí Mósè kọ́kọ́ sọ ó ní. n ó jẹ́ kí àwọn tí kì í ṣe orílẹ̀-èdè mú jowú n ó sì jẹ́ kí orílẹ̀-èdè tí kò lóye mú kí ara ta yín. Àìsáyà pàápàá kò jẹ́ kí ọ̀rọ̀ kọ́ òun lẹ́nu ó ní. àwọn tí kò wá mi ni wọ́n rí mi àwọn tí kò béèrè mi ni mo fi ara hàn fún. ṣùgbọ́n ohun tí ó ní ọlọ́run wí fún israẹli ni pé. láti òwúrọ̀ títí di alẹ́ ni mo na ọwọ́ mi sí àwọn aláìgbọràn àti alágídí ènìyàn. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.